narji zialahụmarmna bli pụrụ adịla azi gbajiliwuladyi ma amawụ wa na ụrọwa hụ dịwa اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار واجعله لنا حجة يا رب العالمين لنا حجة يا رب العالمين اتل ما أوحي إليك من الكتاب تقربا إلى الله تعالى بتلاوته وتكشفا لألفاظه وتحفظا لمعانيه إنه من أفضل الأعمال يتفهم مع قلة القراءة يفضل من المتن وجملة ما في القرآن من الآيات ستة آلاف وستة مئة وستة وستون ألف منها أمر وألف منها وعد وألف منها وعيد ألف منها قصص وإخبار وألفوا منها إبر وأمثال وخمسمائة حلال وحرام ومائة تسبيح ودعاء وستة وستون ناسخ ومهزوم وستة وستون ناسخ ومهزوم أعوذ بالله من الشيطان الرجيم إنما النسي زيادة في الكفر يضل به الذين كفروا يحلونه عاما ويعلمونه عاما ليواتئوا عدة ما حرم الله فيحلوا ما حرم الله زين لهم سوء آمالهم والله لا يهدي القوم الكافرين يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم فيهم في سبيل الله إذا قلتم فأقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروا شيئا والله على كل شيء قدير والله على كل شيء قدير ببابك عبد من عبيدك مذنب ببابك عبد من عبيدك مذنب ببابك عبد من عبيدك مذنب كثير لخطايا جاء يسألك العفو كثير لخطايا جاء يسألك العفو أجيني إني قد أتيتك تائبا كثرت المعاصي ثم جئت كهاربا كثرت المعاصي ثم جئت كهاربا ọlọ́run ara wọ́n ti ọ́. Ìbáàdìkà abudu. Gbogbo wa gbéra wa lọ sójú ọ̀nà rẹ ẹnu ìlẹ̀kùn rẹ láwà. Ìbáàdìkà mo dì ní fún Ẹrú kékeré kan tí ọ̀ lásùn sí, tí ọ̀já máa kankan nínú àwọn ẹrú rẹ̀ tó ọ̀dá la jẹ́. ìbábíkà àbùdún mi ní ìbádíkà mo sì nìbò. agbéra wa wá sẹ́nu ọ̀nà rẹ ọlọ́run tá ń kalẹ̀ fún kẹ́rẹ̀ ọlọ́run sí fún wa. kàbí olùkọ́ sọ́yà já yàtọ̀ àlùkàlà fún wa. kàbí olùkọ́ sọ́yà já yàtọ̀ àlùkàlà fún wa. a pọ̀ lẹ́sẹ̀. mélòó la fẹ́ kànú ẹsẹ̀ tá a dá síwájú rẹ̀ ọlọ́run àlekátán ṣùgbọ́n wá bọ́ amara wa lẹ́lẹ́sẹ̀ ẹ̀dẹ̀ rẹ àánú rẹ là ń béèrè ọlọ́run mọ́sálá ìṣèdẹ̀kùn fún wa ọlọ́run wa àjírí àjírí ìní ìbá. àjírí ìní جئتكها ربا كفرت المعاصي إما جئتكها ربا ọlọ́run ọba àjírí ní àjírí náà là àjírí náà. àjírí ní ìní kọ́lé àtẹ̀yìntú ìbá kàtàrí tó lè máa ṣe fún màjètò kàárí bá. كفرت المعاصي ثم جئتك هاربا. Àtikóra àwọn wá bá Ọlọ́run lẹ́ni tó tú bẹ́ẹ̀ sẹ́ rẹ̀. Àdínní ìní ìkọ̀dẹ̀ àtẹ́tù kátà ìbá. كفرت المعاصي ثم جئتك هاربا. كفرت المعاصي ثم جئتك هاربا. papọ̀ lẹsẹ ọlọ́run àmọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n àríbi sálọ jọ̀dọ̀ rẹ náà lọ ìwọ tá a náà látò wá bá yọ darí jà. asádé ọlọ́run asádéwájú ẹ àfinú oṣù yìí àwa bá ọkọ dáríjì wọ dáríjì wa ṣẹ̀dẹ̀ wa kàtàrí tó lè máa كذبت المآسي ثم جئتك هاربا ọlọ́run adúpẹ́ látara àǹfààní tó ń fún wa níjókòó tọ̀rọ̀ ẹ kò sóríire tó tò láyé oríire ni kéèyàn máa jókòó tọ̀rọ̀ ọlọ́run kọ́ máa gbọ́ kọ́ máa kín látara ẹ̀ ni lílo ti máa wáyé níbi gbígbọ́ òun ni lílo tí ní gbígbà tí wá ní lílo tí ṣẹlẹ̀. ngbe èèyàn ọba máa gbọ́ kí ló fẹ́ lò ọlọ́run adúpẹ́ èyí tó ń ṣe fún alóore àwa àlékún ìkẹ́ àtọ̀là fásitì ẹ̀dá ànábì wa Muhammad. ọ̀la àlẹ́kà lọ́wọ́ ya àtẹ̀yẹ̀rẹ̀ àlùwárọ̀ máa hánà mùsákùnrin ìlà màsíwákà wàhálà والتابعين وكل من والاك Àtàdúrà fún gbogbo àwọn tí atara wọn sórí ire yìí nínú àánú Ọlọ́run. Ọlọ́run bá ní tẹ́ wọn. Àwọn tó kù láyé inú wọn bá ní dúró tìǹà. Ìkẹta ayé bá ní sí fún wọn. Ibi àti sinmi lánàá. olùbítọ́lọ́hún tí ó ka òǹkà oṣù fún wa ọlọ́run ní iná ìdáka yìí ka oṣù tí ń bẹ lọ́dọ̀ èmi ọlọ́run ní ìlà ìdáka ọlọ́run ló sùn dání nínú tíra èmi ọlọ́run. yàrá máa bọ́lá kan ta máa wá sí wọ́lá àrídọ́. nítorí ọlọ́run náà kọjá nínú àdínláwò máa kú ẹ̀. wàhálà àti nǹkan gbogbo nǹkan tí ọkọ̀rọ̀ tèmi bẹ̀ ọkàn ọ̀rọ̀ tiẹ̀ náà bẹ̀ orí ntọ́kọ ní kálukú wá ń bá lọ. a lè tà sí ẹ̀ ọlọ́run lákọọ́lẹ̀ tá kọ fún oṣù pé ọ máa lò lójú ọ̀run méjìlá ni. Igi Ìkìtàbí ńlá. Ọlọ́run ní bó ṣe wà nú àkọọ́lẹ̀ nu ẹ̀ bá ń dé kẹ́ ẹ sọ́ ló kọ míì.

ọlọ́run ní jọ mo ti dá sánmà àtilẹ̀ ni mo ti sọ méjèèjìlá ló mi ní ha àríbá dùnú mú. ọlọ́run oṣù mẹ́rin kan wá bẹ́ẹ̀nu méjèèjìlá tọ́jú oṣù ìwọ̀n ìgbọ́dọ̀ jagun a sì ti kà fún wa tá a ti ké ọlọ́run ló sùn mẹ́rẹ̀ẹ̀rin yìí èèwọ̀ ni wọ́n ń jagun mẹ́. dálíkà dínú lọ́yìn. ọlọ́run lẹ́sìn tó bá ríru oṣù méjèèjì láyé gbé wá òun lẹ̀sìn tọ́tọ́ tàbí ká sọ pé òǹkà méjèèjì látàkà yìí òun ló òǹkà tọ́tọ́ o lè tún méjèèjì. ọlọ́run ní falá tó dé. falá tàbí lè mú bí iná kò sàkún. فلا تظلمون في أنفسكم ọlọ́run lẹ́ẹ̀ gbọ́dọ̀ gbénú oṣù náà ṣàbùsí síra yín. wàtá tí lórí mọ̀ṣẹ̀lẹ̀kì ẹ̀fẹ́ bàtà. oṣù mẹ́rẹ̀ẹ̀rin èèwọ̀ ni ẹ gbọ́dọ̀ jagun nú láàṣọ ogun jíjà nú èèyàn bá wá ṣèṣì àrínú àwọn àfáà tí a ní díyà mọ̀gálázọ̀ olóúnjẹ ọ̀sán díyà táàtò fèèlì sí àti ọjà mọ̀gálázọ̀ láàgbà lọ́wọ́ ẹ̀. bóò láti gàlázọ̀ ẹ̀ nígbà ọjọ́ pé ìtí ń jódì wọn díyà ti ń bẹ fẹ́ni tọ́pẹ̀mí kan. díyẹ lọ́gọ́rùn-ún rà fún mi ẹ wàá gà lágọọ ẹ ẹ tún wàá mú kan ẹ bá tún fi ìtumọ̀ pé ẹ gà àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn náà wọ́n ní kò ní ìdí ká fi lé ẹnu tó èdè ntọ́jẹ́ jìyà ní. ń sì torí wípé ààrẹ rí tó sọ wípé ká fi èlé kó ọjọ́nú oṣù ìwà ìgbọ́dọ̀ pààyàn tàbí kì í sinú ìwọ oṣù àìgbọ́dọ̀ pààyàn. ọlọ́run ní wàhálà tábìlì mú. wàhálà tábìlì mú bí iná àbùtàkùn. ẹ gbọ́dọ̀ ṣàbòsí síra yín nínú ẹ méjì ni tá a bá tún sí àbòsí pé kọ́tìlù pé ọ̀pá yàn tá a ní ọmọ pa a lè gbé lọ bá oṣù mẹ́rẹ̀ẹ̀rin. ìyẹn ní pọ̀ gbọ́dọ̀ pa àyàn ń bẹ̀ làbòsí lọ. tá a bá wá tún sí gbogbo òran tí ń jábò sí ajẹ́pẹ́ fi hínà yẹn ọ ń lọ bá gbogbo oṣù méjèèjìlá. kèrè oṣù mẹ́rin tí ó nìkan lè yàn gbọ́dọ̀ fi ṣàbòsí. gbogbo oṣù méjèèjìlá náà láà gbọ́dọ̀ fi ṣàbòsí tọ́ ọba tú látàdúlẹ̀ mú nàfúlùmù bẹ̀rù sí fúlùmù tó wà áàmù. tó o tún níbi ìmọ̀ọ́nà kọ́tìlù ajẹ́pẹ́ gbogbo oṣù la gbọdọ fi ṣe kíni la fi ṣàkóso. ṣùgbọ́n tó o tún ní mọ̀ọ́nà kọ́tìlù ajẹ́pẹ́ yóò lọ máa bá rúbà àtún rọrùn. ajẹ́pẹ́ oṣù mẹ́rin nìkan ntọ́jọ́ náà ń bẹ nínú àdìsí ajíṣẹ́ rí yẹn aṣọ́rò máa lò máa tún. Àwọn oṣù kẹta màlá máa ṣe Ọlọ́run wá ní wa máa ń faradà fi ìlànà àjà. Gbogbo ẹni bá ti lọ sanwó kó wọn lọ sí àjì. Bàlá. O ti gbé wùrù mi máa gbọ́ kọ́lọ̀ wo lè gbá jẹ́ ọlọ́run ní wa láàárọ̀ fàfà láàárọ̀ fàfà wà láàfò sùnkà wà láàjìdá lábẹ́ láàjì. láàárọ̀ fàfà àìfọwọ́pọ̀bìnrin olóbìnrin lá. wà láàfò sùnkà. wà láàfò sùnkà ràfàfà àìmálárafà. tẹ́tù délé tán tẹ́tù máa wára yín kiri. ọlọ́run ní kò sí ń bẹ̀ wà láàfò sùnkà àìwà òkì nínú ájí wà láàjìdá lábẹ́ láàjì. èyí jiyàn mbẹ bẹ ẹ wà lóko lọ́wọ́ pé hajj ó bá gbé lórí hajj nìkan a pé èèyàn lè máa wa pòkí nígbà míì tó ti kú òní hajj sí ni bó o gbọ́dọ̀ pòkí nínú hajj bẹ́ẹ̀ náà lọ gbọ́dọ̀ pòkí tí ọ̀bà sí kíni tí hajj. lọ́wọ́ ní wà fàlà tàbí lè mú òfin ìhìnà àbùsàkùn. lọ́wọ́ ní ẹ má tàbùsí síra yín má. Wàbá bílù ìmọ̀júrì kí iná dáàbà. Lọ́wọ́ ní gbogbo ọ̀sẹ̀ bọ́ ni ẹ gbógun tì. Torá wọn náà ń jà yín lógun. Ẹ jà wọn lógun. Káàpà láì dẹ́nìkan wọn sí. Si. Bọ́bá sọ ma rẹ lọ bá bá ló àwọn kèfèrí ọlọ́run ní wọ́n wò pọ́mọ ẹni yálógún káàbàtà ní ọmọ sẹ̀kẹ̀ nìkan. Bíbá bẹ́ẹ̀ ló sì bá làálà jà àwọn kèfèrí tóun náà darapọ̀ mọ́ kèfèrí ọlọ́run ní jálógún gbọ́gbẹ́ bàbá ẹni kọ́ọ̀tì ló lè mú ìdí àbábàtà. àmọ́ yóò kọ́ ti lù nàkúrú káfà àwọn náà sàdáyẹ ní ẹnìkan gbọ́n bá yìí ló yín wọ́n ma la ọlọ́run lẹ́yìn náà ẹ má pa àlà sí pípín bí àwọn lógun gbogbo wọn náà jà lógun. wọ́n lè mú lọ àmọ́ tàbí. ọlọ́run ẹ máa jà bẹ́ẹ̀ bá kéré ẹ lọ́ọ́ mọ̀ pé mi ọlọ́run ẹ̀yìn àwọn tí wọ́n bá إنما لمن إنما النبي زيادة في الكفر ọlọ́run ní nàmá nà sí ìkù bó o sì pé ní nàmá nà sí ìkù méjèèjì náà kíra ẹ̀ wá nàmá nà sí ìkù tàbí nàmá nà sí ìkù ọ̀sàlẹ̀ amúsáhùn ti yá. olọ́wọ́ àfúnlẹ̀ araka òní sí ní yá amadi ọlọ́run ní nàmà nà sí ìṣúgbẹ́ ìsìkìrà rẹ̀ pọ̀ òní òun lọ́pọ̀ lọ́pọ̀ àwọn èèyàn ṣe kéènù akọ̀rọ̀ àwọn àyímà tí kìrà nà sí ìwù níwájú. Hmm. Ziyada fèrè gbogbo gbogbo àwọn tí wọ́n gbà wá bẹ́ẹ̀ ṣe kéènù nẹ́sìyù díẹ̀ wárìṣù nìkan ló gbà wá lọ́dọ̀ náà fẹ́ ọ nìkan la rí tó gba nẹ́sìyù wá mọ́mú wárìṣù kìlá rẹ̀ ló sì pọ̀ lọ́dọ̀ wá ń bì wọ́n máa sábà ké onímọ̀ ké eh, ìmáàlà. E, òun ló ní sẹ̀bísímà rọ̀bíkàlẹ̀ áálé òun ní pé áálá òun ló a sì máa ń ṣe ṣùgbáwù pọ̀ fún gbogbo tó bá ní sùkúrù. yóò pè láìrò ní màdùkú bíi alẹ́ yìí mú mú yóò wí yóò sọ bisikóòtì bíi dọ́mọ̀ òun ló ní wárísù ni wárísù nìkan la rí òun lọ gbà wá ní násìyù látọ̀dọ̀ ìmáàmù náfì òun ló ní kìrá gbogbo Madina òun làfa wa sáàtì bí fi ròyìn ẹ pé wa amálikẹrí mùsírì fi wà á mẹ́lìkẹ́rì mo sí rèsí ti ìdìnnà fìhìn. وقد اختار اختار المدينة منزلا ó ní ìmáàmù kẹrìmù wà á mọ̀lì kẹrìmù sí ìrìfì tí ibì náà fi hàn fada kálá rí tààrà lè máa bí iná tàmáńzílà. Fàlàdà lẹ́bí. Sàárà lè máa di iná ta. Ara orin ara orin tá à ń ké tá a ti kérú ọdún yìí náà ni. Tí fi ròyìn ẹni tọ́ tọ́ àníyá Maria wá lè dá àká àléhìn máa. Bẹ̀ náà ló ti sọ. Ṣáàtì bí náà ló ní. Ọba wo la náà ni ó parí ẹ̀ títí ròyìn ẹni tó bí ọmọ tó kẹ́ àlùkòrò áàdì tó ní bùkún ni fún wa wá lè dà ká lẹ́yìn má malábísù wa ni wá èmi wá ní wúlá. Malábísù wa wá lọ wájú lọ́wọ́ sọ àwọn kùrá ọ̀nkọ̀ ọkọ̀ wọn ó ní wa fi náà فأما الكريم السر بنبئ فذاك الذي اختار لمدينة منزلا فذاك الذي اختار لمدينة منزلا ó là fún àwa náfì òròyìn onínáfíù òun ló ṣe tààrà lè màdínà tàmánzílà òun ló mú màdínà nílé òun ni olórí gbogbo kìráàlú Madina. wà á malikari masiri fisi binabe o. wà á malikari mosiri. wà á malikari mosiri fisi binabe o. فذاك الذي اختار المدينة منزلا فذاك الذي اختار المدينة منزلا. orí inú ṣáàtì bí. ṣáàtì bí olóní. àfa wa wárísù nìkan òun nìkan la gbarú kìrá nàṣíyù wọ́n gbà wá ọgbà wá lọ́dọ̀ ìmáàmù náfẹ̀ torí náà ọmọ kéwẹ̀ lọ́wà gbogbo àwọn ìmáàmù méjèèje kùráù sámù náà lọ́mọ akéwù méjì méjì. sẹ́gbẹ́ gbogbo kìrá àtàwọn náà ké kìrá ni.

tẹ́gbẹ́ gbogbo ẹ̀ náà bó ṣe pọ̀ tó òdodo ni tẹba bá bí ọ pé níbo ni ọ sọ pé fi kìrà á anu gbogbo kìrà á ni torí kìrà yọkan gbogbo ẹ̀ sì ní á kù tọ́tà wá ilé gbogbo lọ́dọ́dọ́ káfi máa sinmi bí ọ̀bájú orí ẹ̀ náà lá máa sinmi sí àbá bàbá sọ̀rọ̀. Ọlọ́run ní nàmà nàṣíù. Ìnàmà nàṣíù ziyada tún bílkúfúrì. Ọlọ́run ní nàmà nàṣíù ìgbélégbèdà lójú ọ̀nà ìmọ̀ fi ìsanwó fúnni padà dágbà òun ni wọ́n máa ń pè ní rìbáwù rìbá nàṣíà torí méjì ló pín sí nínú ṣẹ̀ríà ríbà fọ́dìl wà ríbà nàṣíà gbogbo ọ̀nà táwọn èèyàn gbà gbèlè gbẹ́dà méjì ni ṣẹ̀ríà pín sí ríbà fọ́dìl òun ni kó fún yàn lógún ẹgbẹ̀rún kó fi gbọgbọ̀n padà fọ́dìlù nù ó lé ṣùgbọ́n níbà nàṣíà òun ni kó sọ fún pọ́wọ́ tí mo fẹ́ yà yìí bá ọba lọ́la twenty thousand rẹ twenty thousand nífi ṣùgbọ́n tó bá ti ju ọ̀la lọ ó ti di thirty thousand nítorí tàjí nítorí àìsàn lójú ẹsẹ̀ ọwọ́ àti fowó lé ìlú òní ọmọ pè ní rìbá àná sí à ó ṣe tàjí lu ẹ̀ òun lọ́lọ́run wá ń sọ ń bì. Innama nasiu ziyadatun fil kufri. Ọlọ́run ní gbogbo nàṣíhù á máa fi nǹkan kan dágbà. pé gbà ọbásangbà ka, nìkan ọlọ́run ní ziyada tún fílíkù fúri bí ìgbà tó tún ká ma òun ṣe sí kẹfìrí ẹni. yòdọ́ lùbí ìlànà káfàrú. ọlọ́run ní wọ́n fi máa sọ àwọn tí wọ́n ṣe kẹfìrí wọ́n fi máa sọ wọ́n nù ní. ọlọ́run ní yòdìlúnàwó àmà. yòdìlúnàwó àmà. wọ́n sọ wípé a ṣe kinní kan lẹ́tọ̀ọ́ lọ́dún kan. wáyò hàlìmúnàwó àmà. a tún ṣe léèwọ̀ lọ́dún kan. ìwádìí o ìdáta máa àbámọ̀ lọ. láti máa rọ́ kàbàkàbà lórí ọ̀pọ̀ nǹkan tọ́lọ́hún ṣe léèwọ̀. Fáyọ̀hílù máa harama lọ. Ó tún máa se ń tọ́lọ́ ń ṣe léèwọ̀ wọn sọ́dẹ̀tọ́. Zuyina lahum su'u a'malihim. Zuyina gbogbo ṣé aburu ọwọ́ wọn lè ṣúṣe lọ́sàn-án fún wa. Wàhálà. Ọlọ́wọ́ ọlọ́run kẹfìrí wọn sọ́nà. dúró a padà abẹ pẹ̀lú yọ̀ǹda ọlọrun lọla: ọlọ́run kó sọ wa di ọ̀la lọ. èyí tá a gbọ́ sí aláǹfààní ẹni tó wí jó wúlò fún un. àdúpẹ́ arójú àráyè kété ni àmàrójú àráyè gbọ́tò ni lè rójú kàrà àyè gbọ́tọ̀lá. ìjà rójú kàrà ara bá lójú bàrà yìí gbọ́dọ̀ la.